ibi tó ti jí rèé súrátùlẹ̀ àǹbíyà quran twenty one aya thirty ibẹ̀ ló ti jí ibi tí Allah ti sọ pé awàlàmù yàrá lẹ́dínà káfàrú anasamawa ti wọlé àrídọ̀ kánà tààrọ́ ti kọ́ fáfàtàkó náà hù mọ́ wájà hálí námínà ìkúlà ṣe ń háyù afala yu'minun afala yu'minun ọwọ́ lọ jí asamawat wal arda kánata rọ́tìkọ́ fàfàtàkọ̀ náà hùmà àṣírí ẹ ti tú Mirza Ghulam Ahmad àṣírí rí o bò àṣírí ò lè má tú náà ni ọ̀gbọ́n tí wọ́n ní ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ti olóhun ọgọ́ tó o ti ń jí àwọn aya yìí ó pẹ́ wàá wo bá a sì wá ń tú àṣírí ẹ lọ́jọ́ kan báyìí. naam alihamdulilayi ó dàbí ẹni pé tí ì máa ṣe mistake mo ti dé ìparí yes yes mo ti dé parí alihamdulilayi ní ìparí súra àlì ìsìftà ti Mirza Gulam Ahmadu. olùdásílẹ̀ ìjọ Amadíyà Jésù Kristi ìjọ Amadíyà Mèsáyà ìjọ Amadíyà Màríà ìjọ Amadíyà Ànábì ńlá ìjọ Amadíyà. òjíṣẹ́ ńlá ìjọ amadíyà afànábì jẹ́ ìjọ amadíyà ìmáàmù màdí ìjọ amadíyà ó ní olúwa ẹlẹ́dàá sọ àyàkalẹ̀ fún òun sínú súra rẹ̀ Alistair fún ìjọ rẹ̀ ìjọ amadíyà ó ní olúwa ẹlẹ́dàá sọ pé rọ́bì. tawaffani muslima wa alikini bi solihin Rabbi Olúwa tawaffani muslima pa mí sípò mùsùlùmí wa alikini bi solihin kó o sì fi mí pàdé àwọn ẹni rere dà mí àwọn ẹni rere irọ́ ló pa sípò mùsùlùmí. ipò amadi lọ́lọ́run pa ọ́ ipò amadi lọ́lọ́run pa ọ́ sí ó lọ àyà yìí ni àyà yìí wà nínú súra Yusuf Quran twelve àyà one oh one ní ibi tí Allah ti ń sọ wípé ànábì Yusuf òun ló ṣe àdúrà yẹn tọ́lọ́ ń gbé wá fún ànágbà Muhammad wípé rọ́bì kọ́dí àtàyíta ní minale mulik wa alamta ní minta awilili ahadith fatira samawati wal ard anta waliyi fi duniya wal akhirah tawafani muslima wa lihikini bisolihin ó wá lọ mú tàwáfà ní mùsùlùmá wà lèhíkí níbi sọ́ọ̀lì yìí ọlọ́run ọba ò sì pa á sípò mùsùlùmí ọlọ́run pa á sípò amadi ọlọ́run pa mirza gulam ahmadu sípò ahmadi ó pa á sípò kèfèrí ó pa á sípò kèfèrí gbogbo ẹni tó bá kú nùjọ amadi nínú ìjọ amadiya ọlọ́run ò pa á sípò mùsùlùmí bí kò ṣe pé ó pa á sípò amadi sọ́wọ́ra rẹ̀ ràn ìwọ náà wà kú ó kú ó wà wà nípò amadi wájú ọlọ́run. mo rọ̀ ọ́ ni mo kù sípò amadi amadi ò lọ́rùn amadi wọn ò lọ́rùn. ó jọ bí ẹni pé gbogbo àwọn ibi tá a fẹ́ yọ lò àwọn ibi tá a fẹ́ yọ lò nínú nínú sura al-istifta Ahmadu gbogbo ẹ̀ láti kó jáde kí ló wá kàn báyìí ohun tó kàn ní ìṣú ọ̀rọ̀ ọ̀rọ̀ náà màá sì tún gbìyànjú àti ṣe ìjókòó kan tàbí méjì sí i torí àlìsíftà ni mo yanjú yẹn mi ò tí ì mú àyọlò wá nínú Ahmadiyya movement. òun ò ní gùn tó báyìí ń tiẹ̀ rárá bóyá ìjókòó kan tí màá ṣe lẹ́yìn eléyìí ó ní màá fi so gbogbo irọ́ àmàdíyàrọ̀ náà tẹ́ máa tún wá dún pẹ́kẹ́ tẹ́ máa tún dún pẹ́kẹ́ tẹ́ mọ̀ pé ní nǹkan bíi ọdún mẹ́wàá ah, ọtìlélọ́dún mẹ́wàá ní nǹkan bíi mo ṣe àròjàre rẹ̀ lọ́gọ́ náà lọ́hùn tó ń ti bí ó ṣe já sí pé ọ̀rọ̀ yẹn lágbára tó kọ́kọ́ tó mì wọ́n jìgìjìgì torí wọ́n wá wújú sí apá wọn lọ tí wọ́n láwọn bọ̀ ọ̀tà láti wá dìfẹ́ǹdì irọ́ wọ́n padà sàsẹ́yìn nígbà tí wọ́n tún wá wú ọ̀rọ̀ míì jáde máa fẹ́ fi yí wọn wípé à ṣé àrògàrí amadíyà ni ẹ gbọ́ tẹ́ǹdàrà yín láàmú irú amadúyà irú amadíyà náà tún bẹ́ ńlẹ̀ bí mo ṣe mú tọ́pìkì yẹn nìyẹn pé irú amadíyà ṣe wá irú amadíyà yìí òun wá gùn ju àrògàrí amadíyà lọ. torí gbogbo àròjàre amadíyà nígbà mo kọ́kọ́ ṣe é ó jẹ́ wákàtí mẹ́ta nígbà tí mo ẹ̀díìtì ẹ̀ mo sọ di wákàtí méjì àwọn kan ní ó wákàtí mẹ́ta lọ́wọ́ àwọn kan ní oníwákàtí méjì lọ́wọ́ ok ẹ wá wo eléyìí ẹ ewoye iye wákàtí eléyìí irú amadíyà this is ìjókòó twenty third ìjókòó twenty third tí ìjókòó kọ̀ọ̀kan sì ń tó wákàtí àwọn kan tó wákàtí mẹ́ta àwọn kan tó wákàtí méjì fún twenty third times twenty three times ṣe rí pé lè gùn ju ti àròjàre amadíyà lọ. Hmm. mo tún wá tún sọ fún yín nìsín wípé irú amadiya tún ṣẹ́kù o ó tún ṣẹ́kù ṣùgbọ́n màá ṣe ìjókòó kan péré tí ó fi jẹ́ ìjókòó twenty four yóò jẹ́ ìjókòó twenty four mo fẹ́ fún amadiya ní àǹfààní tí ó kọ́kọ́ pass comment lórí gbogbo tí mo kà bọ́ọ̀ta yìí lórí ntẹ́yìn ìjọ amadíyà wà pípẹ́ fáwọn mùsùlùmí rè o. súra àlèsìftà yìí ǹjẹ́ ẹ mọ̀ pé out of one one four chapters one one four one hundred and fourteen chapters tó wà ní Quran Mirza Gulam Ahmadu fún ọ̀wọ́ súra àlìsìtà rẹ̀ ó sì lọ ba sixty four chapter jẹ́ sixty four gbogbo àwọn àyà tó lọ jí káàkiri káàkiri nínú àlùkùránì nínú súra kọ̀ọ̀kan òǹkà gbogbo àwọn súra yẹn ó sì jẹ́ sixty four out of one one four. definitely tá a bá tún wá mú àwọn irọ́ rẹ̀ míì jáde adli ni ó fi ṣẹ́kù súrà kan nínú àlùkùránì tí mirza gulam ahmadu tí ò tọwọ́ bọ̀. sanke pé rahman rahim lè bẹ̀rẹ̀ súrà rẹ̀ ó sì lọ jí yẹn mú nínú suratul fatia ni so ó jí mú nínú fatia ó jí mú nínú bakora ó jí nínú ali imran ó jí mú nínú nisa ó jí mú nínú maida ó jí mú nínú arof ó jí mú nínú anfal ó jí mú nínú tauba ó jí mú nínú yunus ó jí mú nínú hud ó jí mú nínú yusuf allahu akbar àwa ka gbogbo nǹkan súrà tí Mirza Gulam Ahmadu ti lọ jí àyàmú wọ́n wá total sí sixty four out of out of one one four tàbáyọ kùnú ara wọn ọwọ́ àkù fifty more than half àbí tàbáyọ six kùnú yes tàbá yọ sixty four kó ní one one four ó kù fifty so sura fifty nìkan ni ò tọwọ́ bọ̀ lójú fún kíkọ súrà rẹ̀ àlèsìftà ṣùgbọ́n tọwọ́ bọ̀ súrà sixty four súrà tí òǹkà rẹ̀ jẹ́ tí òǹkà rẹ̀ jẹ́ sixty four ó bọ̀ lójú. fún ìjọ nítorí ìjọ amadiya tó dálẹ̀. tá a bá wá gbogbo nǹkan àyà àlùkùránì eléyìí tí Mirza Ghulam Ahmadu lọ jí fún ìjọ rẹ̀ sínú súra rẹ̀ al yálà àwọn àyà tó jí lódìdí yálà àwọn àyà tó jí láàbọ̀ yálà àwọn àyà tó jí tán tó tún ọ̀rọ̀ yálà àwọn àyà tó jí tán tó tún ọ̀rọ̀ tó tún wá fi nǹkan míì kún lọ́dún ara rẹ̀ òǹkà rẹ̀ jẹ́ two hundred and three two hundred and three verses two hundred and three. ìjọ amadiya kí lè fẹ́ ṣe sí báyìí ẹ̀yin nìkan tán ẹ̀yin nìkan tán ọ̀gá yín ó fẹ́ corrupt sura sixty four sura ẹ̀rìnlélọ́gọ́ta sixty four suras ni ọ̀gá yín lọ tọwọ́ bọ̀ lójú ó sì tọwọ́ bọ̀ two oh three verses lójú ẹ̀yin èèyàn àmọ̀ràn wo lẹ fẹ́ fòjò àmàdíyà àmọ̀ràn wo lẹ fẹ́ fún wọn báyìí. lórí ìbàjẹ́ tó ṣe yìí ìbàjẹ́ tó ga wọn ṣe yìí. àmọ̀ràn wo lẹ fẹ́ fún wọn. àmọ̀ràn tẹ́mi lérò pa àlè fún wọn ni wípé irú súrà àlè sìftà yẹn kí wọ́n lọ dìlítì ẹ̀ kí wọ́n rí ìmúùfù ẹ̀ kúrò níwèé rẹ̀ pátápátá pátápátá kí wọ́n lọ rìmúfù kí wọ́n lọ yọ kó mbẹ pátápátá tàbí kí wọ́n lọ yọ gbogbo àyà àlùkùránì tó tàǹpà pẹ̀lú ẹ̀ kí wọ́n yọ kó mbẹ. àyà tó jí gbé ni ètò jí gbé láàbọ̀ ni ètò jí gbé tán tọ́panẹ́bì tiẹ̀ ni kí wọ́n lọ yọ gbogbo yẹn kúrò ń bẹ̀ fáwa mùsùlùmí kí wọ́n yọ kúrò ń bẹ̀. kí wọ́n máa dá amadíyà wọn ṣe kí wọ́n máa tàǹpà pẹ̀lú kùránì àwa mùsùlùmí. súrà ọgọ́ta àti mẹ́rin ni yòǹkà súrà tí Mirza Gulam Ahmadu tọwọ́ bọ̀ ó sì tọwọ́ bọ̀ ẹ̀ẹ́tàlénígba àyà two hundred and three. aláwo ṣàánú wa èyí tí ẹ bá fẹ́ béèrè béèrè mo ti tan set kó tó di pé a máa go off live ẹ láǹfààní kẹ́ ẹ pè wọlé báyìí ẹ láǹfààní kẹ́ ẹ pè wọlé báyìí pẹ̀lú ògo àlọ́ ò. gẹ́gẹ́ bí mo ṣe sọ màá tún mú ọjọ́ kan bóyá ọ̀la àbọ̀túnla bóyá ọ̀la àbọ̀túnla tàbí kí n ṣe ní ẹ̀yìn júmọ́à bóyá kí n ṣe lẹ́yìn júmọ́à èyíkéyìí tí ó bá jẹ́ ń bẹ̀ èyíkéyìí tí ó jẹ́ ń bẹ̀ màá fi kéde síta so that a ní fi dá àwọn tí wọ́n fẹ́ wà pẹ̀lú wa tọ́lọ̀ ń fún láǹfààní àti wà pẹ̀lú wa lórí ètò a ní dá wọn lágara. bákan náà gbogbo ẹ̀yin àáfàá súnà tẹ́ ẹ wà lórí social media prógráàmù ìjọ irọ́ amadíyà yìí ẹ jẹ́ kí wọ́n rí wò lórí pílátífọ́ọ̀mù yín kámẹ́wùlẹ̀ dá ogójì sí méjì kámẹ́wùlẹ̀ dá ogójì kámẹ́dá sí méjì lórí ọ̀rọ̀ ìjọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ platform tẹ́ ẹ page kẹ́ ẹ ṣí àgbogbo so that àwọn èèyàn yín wọn ò ní ṣẹ̀ṣẹ̀ dààmú wá sórí pílátífọ́ọ̀mù tèmi láti wá wò tẹ́yìn náà bá ti ṣí ara rẹ̀. ok wọ́n á lè rí wù lọ́dọ̀ sí yín náà. bí bẹ́ẹ̀ kọ́ ẹ sá má jẹ́ kí àǹfààní ẹ̀kọ́ yìí kó bọ́ fún àwọn èèyàn yín ó ṣe kókó àbẹ́yìn gbà pé amadíyà pé mùsùlùmí ni wọ́n ni. mo jẹ́rìí ẹ̀ lè gbà bẹ́ẹ̀. àwọn fídíò ẹgbẹ́ wọn gan-an bí àwọn ń súnfí àwọn gan èké ní mọ́ṣáláṣí amadíyà náà. aláwọ̀ ayọ́nu sí wa tí a bá rẹ̀ tó bá níbèrè o a fẹ́ so ìjókòrọ̀ o a fẹ́ so ìjókòrọ̀ tàbá rẹ̀ tó bá níbèrè kó béèrè báyìí o bọ́bá jámadí kó náà pè wọlé kí lẹ fẹ́ ṣe sí gbogbo àwọn ayálòkùrọ̀ àrètọ́gà yín jì kí lẹ fẹ́ ṣe sí i bákan náà ẹ̀yin mùsùlùmí ìbejì ni amadiya àti tìjàníyà o ìbejì ni o ìbejì ni wọn ìyẹn ni pé irú kan ò ní irú ibi tí amadiya gbé wá sáyé ni tìjàníyà náà gbé wá sáyé. bá a ṣe ń ṣe ti irọ́ amadiya yìí náà là ń ṣe ìrújú àwọn onísúfí lórí platform lórí péèjì àdáwà ànàbàwíyà ẹ fàsìkò sílẹ̀ náà kẹ́ ẹ gbọ́ yẹn ẹ fàsìkò sílẹ̀ kẹ́ ẹ gbọ́. Allah ò ní ṣì wá lọ́nà o Allah ní ṣì wá lóní bídíà o. a ewu ọnụ ẹ wọná ẹ̀yìn amadíyà àti òǹtìjà wa fún yín náà ni pé fi ọ̀nà islam mọ̀ yín but lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ islam ẹnìkan kan ò gbọ́dọ̀ kírun lẹ́yìn yín kó máa pèrè ẹ̀ ní mùsùlùmí rárá irun ò dà wá pọ̀ ẹ kírun yín lọ́tọ̀ àwa náà kírun wa lọ́tọ̀ ẹ ní mọ́sálásí yín lọ́tọ̀ àwa náà ní tiwa lọ́tọ̀ tó ti yé tẹ bá ti wá túbá tẹ̀rónúpìwàdà tẹ padà sínú súnà nẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam antum ikhwanuna fi din ẹ ti dọ́mọ̀ yá wá nú nù o àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ wà lórí amadíyà yín tẹ́ ẹ wà lórí tìjáníyà yín tẹ́ ẹ wà lórí kọ̀dìríyà yín. àìṣe ọmọ ìyá nínú ìsìláàmù o kó wá dọ́mọ ìyá rẹ̀ mọ́ o kó wá ọ̀dà ọmọ ìyá rẹ̀ mọ́ ẹ̀yin ìjọ amadíyà ẹ̀yin ìjọ tìjáníyà ẹ̀yin ìjọ kọ̀dìríyà àtẹ̀yìn àáfàá oníjálàbí àfọ̀njálàbí tẹ̀ ẹ̀ máa ń yẹ nǹkan wò tẹ̀ ẹ̀ máa ń ṣiṣẹ́ babaláwo àìjọ sí ọmọ ìyá kan náà nínú ìsìláàmù. Allah kó fi wá sí kòǹgẹ́rẹ́ o kí Allah kọ́mẹ̀jẹ̀ kárí àpadà sí aburú o àpadà sí aburú lórí ẹ̀sìn ọlọ́run mọ̀ fi ṣàdánwò fún wa o àpadà sí aburú lórí àlàáfíà mọ́ sọ àlàáfíà wa di fíàfíà mọ́ wa lọ́wọ́ mọ́ jẹ́ ká tọrọ jẹun lẹ́yìn ìgbà tó ti ń ṣe àrísìkí rọrùn fún wa o ọlọ́run ṣàánú wa o ìlú wa yìí